في حلقتنا التفسيرية اليومية اليوم الكلام في قول الله سبحانه وتعالى ليس لبر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون أقنف الله أبا سبحانه وتعالى الله أبا تيادا قفو أوناني أبا تتشيني ررفوا لا تتقدي ní ìjókòó wa títí ẹni ìjókòó tefsir eléyìí tí a ń ṣe ní ojoojúmọ́ ní oṣù Ramadan abẹ Ọlọ́run ọba àlekíọlá tí ó ṣe Ramadan ọdún yìí ní ìrọ̀rùn fún wa ọ̀pọ̀lọpọ̀ Ramadan kọlọ ọba kójọ kó jẹ́ ká ṣe láyé àlàáfíà ara àti ẹ̀mí gígùn àti àrísìkí eléyìí tó mọ́ tó pọ̀ tó gbòòrò dáadáa tá a fi ṣe Ramadan náà kọlọ ọba ṣẹṣẹ fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo tí a fi ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run ọba ní dáadáa kọlọ ọkọ bá fẹ́ni kọ̀ọ̀kan wa o àwọn eléyìí tí a ń sá fún ní aburú kọ́lọ̀ ọba kó má ṣe gbé jìnnà sí wa gbogbo àwọn orin tọ́lọ̀ ti ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wá sí ní kọ́lọ̀ má di ó bàjẹ́ láíláí gẹ́gẹ́ bí nǹkan tí a tún fẹ́ wò lé ní òun náà ni ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba tí ń bẹnu suratul baqara quran chapter two tí ọlọ́wọ́n ọba àlékiọlá ti ń bá wa sọ̀rọ̀ nínú verse one hundred and seventy seven ọlọ́wọ́n ọba ń ṣàlàyé fún wa nípa nǹkan kan tó ṣe pàtàkì nínú ìgbésí ayé nǹkan ṣe pàtàkì nínú ìgbésí ayé ó sì súnmọ́ tí ọlọ́run ọba àlékè ọlá tó torí ẹ̀ dá ilé ayé tó sì jẹ́ pé nítorí ẹ̀ náà lọ́lọ́run ọba ṣe ní ká gbàwẹ̀ nígbà tó lọ́wọ́ bá ń bá wa sọ̀rọ̀ nípa àwẹ̀ ó ní la'allakum tattaqun ó ní kẹ́ ẹ bá lè páyọ̀ ọlọ́run ọba ni o ló fi jẹ́ wípé ní ọ̀gọ̀rọ̀ gbà gbólóhùn tí ọlọ́run ọba lò nínú àyà yìí tí a pè ní àlèbẹ̀rù ọlọ́run ọba máa lò nígbà míì pẹ̀lú takowa ọlọ́run ọba sì máa lò lóhun nìkan nígbà míì tọ́lọ́run bá bá lò ó a máa túmọ̀ sí takowa ìgbà míì tọ́lọ́run bá sì ń sọ̀rọ̀ nípa takowa a máa súnmọ̀ sí àlìbẹ́rù náà ọlọ́run ní wa ta'awanu ala al-birri wa taqwa wala ta'awanu ala al-ismi wal udwan ọlọ́run bá ní ẹ ràn ara yín lọ́wọ́ lórí al lórí dáadáa at àti páyọ̀ ọlọ́run ọba ẹ má ràn ara yín lọ́wọ́ lórí ìbàjẹ́ àti aburú at-taqwa wal àwọn méjèèjì wọ́n súnmọ́ra wọn ní ìtumọ̀ ọlọ́run bá wá ń sọ fún wa nínú àyà ìpele ìsàlẹ̀ bẹ́ẹ̀rọ kò kì í ṣe ìwà rẹ̀ kò sì í ṣe payọ̀ ọlọ́run ọba òun wá ní wípé à ń tu wá lo wujuhakum qibala al-mashriq wal-maghrib òun ní pé kẹ́ ẹ da ojú yín kọ al-mashriq ibi tí òòrùn ti ń yọ wal-maghrib àti ibi tí òòrùn ti ń wọ̀ eléyìí náà kọ́ ni tá à ń pè ní payọ̀ ọlọ́run ọba torí ń pẹ́ tí ń kírun kó wá túmọ̀ sí pẹ́ tí payọ̀ ọlọ́run walakinna al-birra ṣùgbọ́n ohun tí a ń pè ní àlèbérù òun náà ni man amana billah òun náà ni ẹni tá a bá máa pè ní ẹni rẹ òun náà lẹni tó ní ìgbàgbọ́ nínú ọlọ́run ọba wal yawmil akhir ó tún wá ní ìgbàgbọ́ ní ọjọ́ gbèǹde àlìkìyàmà wal malaikati ó ní ìgbàgbọ́ nínú àwọn màláìka ọlọ́run ọba wal kitab ó sì ní ìgbàgbọ́ tí tíra tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ ìyẹn ní alukur'an alkarim wan nabiyyin ó sì tún ní ìgbàgbọ́ sí àwọn ànábì ọlọ́run ọba pátápátá wàá tẹ̀lé máa là irú ẹni bẹ́ẹ̀ ó tún tẹ̀síwájú àwọn nǹkan tí ọlọ́run bá lékè ọlá tó fún un nínú owó nínú dúkìá ó máa ń na àlà hubbihi pẹ̀lú bó ṣe nífẹ̀ẹ́ sí nǹkan àwọn nǹkan yìí àti látara ìfẹ́ tó ní sọ́lọ̀ wọn bá zawil kóruba nínú àwọn tí a máa ná fún òun náà ni àwọn alkóruba àwọn tí wọ́n jẹ́ alásùnmọ́ àwọn ẹbí àwọn ará àdúgbò wálíyátàmà bákan náà ni àwọn ọmọ òrukàn wálímásákìn àti àwọn aláìní wábẹ́nà sẹ̀bíìl àti àwọn ọmọ ojú ọ̀nà ìyẹn ni àwọn arìnrìn àjò wàsá ilin bákan náà a tún máa ná ohun tọ́nà ọba fún fún àwọn tí wọ́n bá béèrè wàfẹ́ rìkọ́b àti àwọn tí wọ́n bá jẹ́ àlìmọ̀kàtàbọ̀n àwọn tí wọ́n fẹ́ gbara wọn kalẹ̀ ní oko ẹrú tí wọ́n wá fẹ́ ra wọn tí wọ́n fẹ́ sanwó ara wọn fún ẹni tó ní wọn olówó wọn wọ́n á tún máa ná owó láti fi gbà wọ́n lẹ̀ wà á kọ́ ọmọ sọ̀láàtà wọ́n á sì tún máa gbé sọ̀láàtì wọn wọ́n á máa gbé dúró wà á ta zaka wọ́n á sì tún máa yan zaka owó wọn wàlmọ̀fún nàbí àdìhìm ìdá àhàdù àwọn ènìyàn wọ́n máa ń ṣe àlùwàfà bil ahd ní ìgbà tí wọ́n bá ṣe àdéhùn wọ́n máa ń gbìyànjú láti pé àdéhùn wọn wà sọ́ọ̀bìrì iná filibasa àwọn ẹni wọ́n máa ń ṣe sùúrù ní ìgbà le koko ní ìgbà tí nǹkan bá ń le wàlibasa ní ìgbà tí nǹkan bá ń le àbí nígbà tí wọ́n bá ń jagun wà dọ̀rọ̀ àti ní ìgbà nira wàhíìnà libas àti nígbà tó bá ń jagun. ulaika alladhina sadaku ọlọ́run láwọn ẹni òun náà ni àwọn tí wọ́n ṣe òdodo pẹ̀lú ọlọ́run ọba wa ulaika humul muttaqun àwọn eléyìí náà sì ni wọ́n páyọ̀ ọlọ́run ọba àlekè ọlá. wal ayatu fil birri ẹ̀rí àyà yóò sọ fún wa nípa dáadáa. anabi muhammad sallallahu alayhi wa sallam wa sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ wípé alibirru husnul khuluq ohun tó ń jẹ́ dáadáa òun náà ni wàá o. wal ismu mahaka fi sọ́dìrìkà ohun tó sì ń jí aburú tó jẹ́ ẹ̀ṣẹ̀ òun náà ni tí ó máa ń ṣe ròyìnròyìn nínú ọkàn rẹ̀ wákàrí hita ayé àtọ́lẹ̀ àléyìn náà ó sì máa ń kórìíra pé káwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá ń ṣe lọ́wọ́ ni fẹ́ káwọn èèyàn bẹ́ẹ̀ díẹ̀ ànábì ní eléyìí ní aburú sallallahu gẹ́gẹ́ ṣe wá sọ fún wa yìí ọba àlekèọ́lá ó fi àwọn nǹkan yìí ní àlàyé tó kún rẹ́rẹ́ ó nínú yìí wa ta'ala àwọn nǹkan dáadáa bá fẹ́ ká ṣe òun ni tí ó jẹ́ dáadáa irú àyà tó tún jọ mọ́ báyìí tọ́lọ́ ti ń sọ̀rọ̀ nípa dáadáa tó sì ń fi rinlẹ̀ pé ohun tó ń jẹ́ dáadáa òun náà kọ́ làwọn ṣe sí kan táwọn èèyàn ti bàbàrà lóòótọ́ àwọn nǹkan tó bàbàrà yìí kan dáadáa ni ṣùgbọ́n ibẹ̀ kọ́ ni dáadáa ti bẹ̀rẹ̀ ọlọ́run yasalunaka anil ahila ọlọ́run ni wọ́n máa biri ànábì sallallahu alayhi nípa ìlétẹ́sù kó lè hiya mawaqitu linnasi walhajj sọ fáwọn èèyàn pé oṣù yìí a máa fi ń wo bóun ní àsìkò fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni a sì máa fi ń ka ọjọ́ láti lè mọ̀gbà tí a máa ṣiṣẹ́ hajj wàlẹ́sà lè bẹ́rù bí anta tulubu yóò ta mi zuhuriha ohun tó ń jẹ́ dáadáa òun náà ni wípé òun kọ́ ni wípé tẹ́ bá fẹ́ wọlé kẹ́ máa gbẹ̀yìn wọlé walakinna lè bẹ́rù ọmọ ni takọ̀ ohun tó ń jẹ́ dáadáa òun náà ni kéèyàn páyọ̀ náà wọn bá wá tulubu yóò ta mi nàbí wá bí ha tẹ́ bá fẹ́ wọnú ilé ẹgbà ojú ọ̀nà náà wọnú ilé ẹ̀yin tẹ́ jí ọkùnrin tẹ́ fẹ́ wọnú ọgbà oko yín tí ọlọ́wọ́n bá lè kí ọlá tó wattaqullaha la'allakum tuflihun ẹ páyọ ọlọ́run ọba àlekíọ́lá kẹ́ ẹ bá lè ṣoríire ayé kẹ́ ẹ bá lè yege kọ́lọ́ má ṣe jẹ́ ayege. wàjá àfin asar wọn ó wá nínú asar nínú àwọn ẹgbà wa kan bó tiẹ̀ jẹ́ pé ẹgbà wa yìí ọ̀rọ̀ pọ̀ ní orí ẹ̀ lọ́dọ̀ àwọn àfà wọ́n ní anna rọ́júlá jáìlá abizar arákùnrin kan ó wá sí ọ̀dọ̀ abuzar fakọ́ọ̀lá iman ó wá ń béèrè lọ́wọ́ abuzar péré abuzar kí ni tó ń jẹ́ imani gangan fakọ́rọ̀ àléhìí hadhihi àyà àbúdárì bá káyà ìfún pé n tó ń jẹ́ ìmánì òun náà nìyẹn o hátà faraha minha nígbà tó wá parí fakọ́lá rọ́jùl arákùnrin sọ pé lẹ́yìn àìní lìbírì sa àlùtùkà ohun tí mò ń béèrè kọ́ ni àlìbírù torí tó ń kà fún mi ọlọ́run bá ń sọ̀rọ̀ nípa àlìbírù ni fakọ́lá abudar abudar sọ wípé jẹ́ àrọ́jùl ilà rọ̀ṣùlì láì sọ̀rọ̀ màálù fasalahu amma sa'altani anhu arákùnrin kan náà ti wá béèrè nípa ìmọ̀ni bí wọn náà ṣe bí mi lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam faqara alaiha hadhihi àyà àyà yìí náà lànábì kà fún láti dá lóhùn pé n tó ń jẹ́ ìmọ̀ni òun náà ni ti àwọn àyà yìí tó ń tọ́ka sí ẹni tó bá gba àwọn nǹkan tí aníkà gbàgbọ́ yìí ó gba màláìkà gbọ́ gba tíra gbọ́ ó gba àwọn ànábì ọlọ́run bá gbọ́ tí wọ́n ń kírun tí wọ́n ń yan zàkà tí wọ́n sì ní ìwà dáadáa ó ní bí ànábi ṣe kà fárakùnrin nìyẹn fa abba ayárùdọ̀ kàmà àbáyìta ant ó ní bí ìwọ náà ṣe kọ̀ láti gbà pé àyà yìí ó ń sọ̀rọ̀ nípa ìmánì bẹ́ẹ̀ náà lárakùnrin ṣe kọ̀ o. fakọ́lá lahu rasulillah sallallahu alayhi wa sallam wa ṣàrọ̀ bí yẹ́dì alimúminu ìdá amílà hasana ànábi sallallahu alayhi wa sallam wá sọ fárakùnrin wípé ó rí o ní ìgbà tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn bá ṣe dáadáa sàrọ́tùhù eléyìí á máa dùn mọ́nú wàrọ́jà tàwábàhà á sì máa rotu á máa lé èròǹgbà pòun fẹ́ gba ẹ̀san wáyé dá àmìlà sẹ̀yí àtàn àhàzánàtòhò tí ẹni tó ní mọ́nì tó bá ṣaburú aburú yà bànújẹ́ wà kọ́ọ̀fà ìkọ́ọ̀bàhà á sì máa páyà ohun tó jí àjẹbọ̀ àwọn ìmáṣe lọ́wọ́n ọba báyìí eléyìí náà ni mò ń kọ́ tẹ̀ ẹ̀ni gẹ́gẹ́ bá ti ṣe sọ síwájú hadith tó jẹ́ wípé a rí àwọn tí wọ́n gbà wá tó ṣe wípé wọn bára wọn láyé nínú wọn àbí wọn gbọ́rọ̀ ní ẹnu ara wọn ìdí nìyẹn nínú hadith tí ò fẹsẹ̀ rinlẹ̀ ni so hadith yìí ohun tó ń tọ́ka sí bó ṣe rí náà nìyẹn látara ìtumọ̀ aya amara allahu alimuminin ọlọ́run bá pa àwọn mùmìnì láṣẹ pé kí wọ́n kọjú sí beitul makdis kí wọ́n kọjú sí beitul makdis thumma hawalahum ila lẹ́yìn náà ọlọ́run wá ní kí wọ́n má kọjú sí beitul makdis mọ́ ní jerusalem kọ́ máa kọjú sí kaaba ṣakọ̀ dhalika ala nufusi ta'ifati min ahlil kitab wa ba'dil muslimin arínú àwọn mùsùlùmí a sì rínú àwọn alùlùkìtàb tí wọ́n wò pé àkílódé àwọn alùlùkìtàb wò pé bọ́dọ̀ wa ló ń kọjú sí tẹ́lẹ̀ kí wá lóde tó kọjú síbẹ̀ mọ́ àwọn ẹlòmíín náà ń wo oríṣiríṣi ọlọ́run bá wa sọ àyà kalẹ̀ pé ohun tèmi ọlọ́run ọba ṣe òun náà ni pé ńgbà tá a bá ní kẹ ẹ máa ṣe nǹkan tẹ́lẹ̀ tá a wá ní ìmí ni ẹ máa ṣe afẹ́wo ṣe máa tẹ̀lé wa ni wàmtísàlẹ̀ àwọn àmì rè afẹ́wo pé tá a bá parí láṣẹ ṣe máa lò ṣe máa múṣẹ wàtàwájú haisuma wàjìhà gbogbo bí tá a bá ní ẹ kọjú sí wàtìbá àrùn màṣúrẹ̀ ohun tó ṣe pàtàkì òun náà ni wípé ẹ ṣá ohun tí ọlọ́run bá ṣe fàádà huwa libirri wa taqwa wa limani kamil alimami ibn kathir wọ́n sọ wípé ẹ rí léyìí òun náà ni tó ń jẹ dáadáa òun ní payọ lọhùn òun ní ímọ́ọ̀nì tó pé kọ́nà ọba pani láṣẹ ká sì tẹ̀lé e. walaysa fi luzumi tawajjuhi ila jihati minal mashriq ilal maghrib birr wala ta'a ohun tí ó jẹ́ wípé àwa kọjú sí ibi tó òòrùn ti ń yọ àbí ibi tó ti ń wọ̀ ni òun gọ́gọ́ kọ́ ni dáadáa òun gangan kọ́ sì ní kí ni ìtẹ̀láṣẹ ohun tó ń ṣe pàtàkì ni wípé ká tẹ̀lé àṣẹ ńgbà tí ọlọ́run bá tó bá ti pa wá ní àṣẹ torí tọ́lọ́ bá ní ká ṣe òun ló mọ dáadáa tó wà ń bẹ̀ o nígbà tọ́lọ́ọ̀bá ń sọ̀rọ̀ nípa ẹran pípa ó ní lan yanala Allaha wala wala walakin yanaluhu ìpayọ̀ náà tó ọba tẹ́ ẹ fi ṣe ibnu abbas radiyallahu anhu nígbà tó ń náà sọ nípa àyà yìí ó ní laysa libirra an ohun tó ń jẹ́ dáadáa òun kọ́ ni pé kẹ́ ẹ máa kírun láláì ṣiṣẹ́ dáadáa ẹ pé wá ń kírun ẹ níwáre ẹ ń kírun àwọn àṣẹ tọ́lọ́ bá ẹ mú ṣẹ sì sọ pé ìdí ta fi ní ẹ ni pé pé yẹn ń kọ́ á máa gbọ̀n ẹ wá kírun títí títí títí pẹ̀lú gbogbo ẹ̀ náà ìwà àbàjẹ́ náà ni ẹ wá ń lẹ́ hún rárá nínú rẹ̀ eléyìí kọ́ ni ohun tó ń jẹ́ dáadáa o eléyìí ni ohun tí ọlọ́ọ̀ba alekeola tí ó fẹ́ fún mùsùlùmí pé tọ́lọ́ọ̀ba sì pàṣẹ ká tẹ̀lé ká tẹ̀lé o nínú ọ̀rọ̀ tí a rí nínú àwọn ẹni ìṣáájú tí wọ́n sọ wọ́n ní àwọn yehudi àwọn a máa kọjú kíbalà ní maghreb wọ́n a máa kọjú sí maghreb ìyẹn níbi tí oòrùn ti ń wọ̀ àwọn tó jẹ́ náà sọ̀rọ̀ àwọn a máa kọjú síbi tí oòrùn ti ń wọ̀ tó ti ń yọ ọlọ́run bá wá ń sọ pé laysa al-birra an tuwallu wujuhakum qibala al-mashriq wal-maghrib wọ́n ní eléyìí ó ń túmọ̀ sí wípé ó ń kẹ́ kọjú síbi tẹ́ ń kọjú sí láti jọ́sìn ó ń gọ́gọ́ kọ́ ni dáadáa dáadáa náà ní pé tẹ̀lé tọ́nà bá fi rán ànábì Muhammad sallallahu alayhi wa sallam ali imaamu ibn Kathir àwọn sọnù ọ̀rọ̀ wọn wípé mọ̀nìtàsọ̀fà bíi àdìl àyà ẹnikẹ́ni tó bá jẹ́ wípé àwọn nǹkan tọ́lọ́run bá ń sọ nínú àyà yìí ó fi lògbé sí ayé fakọ́dé dákọ̀lá fi ọ̀rọ̀ alìsílámù kò lè hà irú ẹni bẹ́ẹ̀ ó ti kó sí abẹ́ ìsìlámù pátápátá wà á kọ́dà bí màjáàmì ìlàkọ́ èrè kò lè gbogbo tó ń jó oore nírú ẹni báyìí ti kó sínú wàhúwà ìmánu bìlà oore náà ni wípé ká gba ọlọ́run ọba gbọ́ wàhúwà anahula ilayilahu òun náà ni pé ká gbà pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ síjọsìn àyàfi ọlọ́run ọba àlekèọ́lá wàsídẹ̀kọ̀ bẹ̀ wùjú dìlmàlá ìkà alẹ́dínà hum sáfàràtún bẹ́yìn allah Allahi wa rusuli àti wípé ká tún gbà nípa bíbi àwọn màláìkà àwọn tó jẹ́ pé àwọn náà ni wọ́n wà láàrin ọlọ́run ọba àti àwọn òjíṣẹ́ ká sì tún gbàgbọ́ alikitab òun náà ni wípé ká gbàgbọ́ àwọn tírà tí ọlọ́run ọba àlekèọlá tí ó ti sọ̀kalẹ̀ wá ṣáájú ànábì sallallahu alaihi wasallam àtẹlẹ tọ́nà ọba fi rán ànábì sallallahu alaihi wasallam tó ń ṣe alukur'anil karim tá a máa jẹ́ ẹ̀rí lórí gbogbo àwọn tírà tó ti lọ a gbọ́dọ̀ o eléyìí wá ní oríire oríire ayé àti ọ̀run pé ká tẹ̀lé ọlọ́run ọba ká tẹ̀lé òjíṣẹ́ ká sì tẹ̀lé àlùkùránì kẹrìm eléyìí jẹun tí ọlọ́run ọba ń sọ fún wa wípé wàlàkínà lè bí rọ ohun tó ń jẹ́ dáadáa man amana billah òun náà ni kéèyàn gbàgbọ́ ká gbọ́ ọlọ́run ọba gbọ́ bíi àlùwá ìtàwíìrà sàlẹ́àtà pẹ̀lú àwọn orígun tàwíìdì mẹ́ta yẹn ká gbọ́ ọlọ́run ọba gbọ́ látara pé ọlọ́run ọba àgbàpọ̀ òun ló dá wa òun ló ń rè wa òun sì ló ń tọ́jú wa òun lọ́ba tí ẹ̀mí wa wà lọ́wọ́ ẹ̀ òun sì ló dá wa àgbà pé ọlọ́run ọba àlekè ọlá bákan náà òun ni wípé òun nìkan ló lẹ́tọ̀ọ́ sí ká máa jọ́sìn fún a sì ní sin nǹkan míì lẹ́yìn rẹ̀ bákan náà ni wípé ká tún gbà wípé ọlọ́run bá ní àwọn orúkọ kan ó sì ní àwọn ìròyìn kan tó ṣe wípé a gbọ́dọ̀ fi rinlẹ̀ fún falilahi lasmaul husna fad'uhu biha ọlọ́run bá ní àwọn orúkọ tó dáa orúkọ tó rẹwà ẹ máa fi àwọn orúkọ yìí ẹ máa fi pe ọlọ́run ọba àlekè ọlá bákan náà ni wípé wàlíyàwó mi ẹni tó bá fẹ́ jẹ́ ní eré á tún gbọ́jọ́ gbèǹde àlìkìyà mọ̀ gbọ́ yuminu bi wuqu'i zalika al-yawm á gbà pé ọjọ́ yẹn máa ṣẹlẹ̀ wà bí wujudihi pé ọjọ́ kan wà tó ń jẹ́ ọjọ́ ẹ̀san ọjọ́ gbèndé alikiyama ọjọ́ tí ọlọ́run ọba àlekíọ́lá tó máa tú gbogbo àṣírí síta ọjọ́ tọ́lọ́run ọba àlekíọ́lá sọ wípé fàríkùn fìlìjánà ti wà fàríkùn fìsàìr àwọn èèyàn kan wá máa bẹ́nu àlùjọ́nà lọ́jọ́ tá à ń sọ yìí àwọn kan máa bẹ́nu náà kọ́lọ́ má ṣe èmi àtẹ̀yìn àtẹ̀yìn ní ọmọ àlùjọ́nà bákan náà ni wípé wọ́n á tún ní ìgbàgbọ́ sí lẹ́yìn ọjọ́ gbèǹde wọn á nígbàgbọ́ sáwọn màláìkà àwọn màláìkà yìí a gbọ́dọ̀ gbà wọ́n gbọ́ ọlọ́run ọba àlekè ọlá sọ wípé láyà àsúnà lọ́hàmà àmọ̀rọ́hùn wọ̀nyá fàálùnà máa yùmọ̀rún àwọn màláìkà yìí wọn kì í yapọ̀ ọlọ́run ọba ohun tọ́lọ́run bá bá ní kí wọ́n ṣe ni wọ́n máa ń ṣe bákan náà ni wípé àwọn màláìkà yìí ọlọ́run bá sọ fún wa wípé yàtàwà fáàkù mọ́làkulè mọ́ọ̀t ó ń bẹ́nu wọn ẹni tó jẹ́ màláìka kú tọ́lọ́run bá àlékè ọlá tó ti yàn lé wa lórí ó sì ń bẹ́nu wọn màláìka tó ṣe wípé òun ń mójútó iná jahannama ni ya Malik liyakudi alayna rabbu qala innakum makithun eléyìí tó jẹ́ ń pa wọn tí wọ́n bá wọná kọ́lọ́ má jẹ́ kémi àti yín wọná tí wọ́n á máa sọ fún pé ìrẹ́ Malik bá wa bọ́ lọ́wọ́ rẹ sọ̀rọ̀ kó sì ẹ̀dájọ́ lé wa lórí kọ́lá innakum makithun mọ́lìkì á sì máa sọ àrárá o ẹ máa bẹ́nu náà ìlọgbére ni o laqad ji'nakum bil haqq walakinna aktharakum lil haqqi karihun ọ̀nà a sì jẹ́ ó yé wọn pé à ebi ń gbẹ̀ wá lé ayé àti mòdodo wá bá yín kùránì wá bá yín àwọn àfáà wí ní mẹ́sàn-án mẹ́wàá ṣùgbọ́n kí ni ẹ kórìíra láti tẹ̀lé ni látara bẹ́ẹ̀ lọ́jọ́ tèmi ẹ̀yin lè máa jẹ̀yà kọ́lọ́ má fi ìyà jẹ ẹnìkọ̀ọ̀kan wa wa inna alaykum la hafizin kiraman katibin ọlọ́run sì sọ fún wa pé ó ń bẹ pẹ̀lú yín àwọn màláìkà tí wọ́n jẹ́ alápọ̀nlé tí wọ́n máa ń kàn kan gbogbo tẹ̀ ń ṣe pátápátá làwọn màláìkà yìí gbogbo ẹ̀ ni wọ́n rí o gbogbo ẹ̀ ni wọ́n ń wò gbogbo ẹ̀ sì ni wọ́n ń kọ sílẹ̀ bákan náà a tún ní ìgbàgbọ́ nínú àwọn tíra ọlọ́run ọba àlékè ọlá ọlọ́run bá fún ànábì muhammad sallallahu alayhi wa sallam ní alukur'an ó fún dawud ó fún ní zabur ó fún musa ó fún ní injil ó fún isa ó fún ní taurah a sì rí oríṣiríṣi sohof tọ́lọ́ fún Musa ni tó fún ànábì Ibrahim àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn tíra yìí a gbọ́dọ̀ gbàgbọ́ pé Ọlọ́run bá sọ kalẹ̀ fún àwọn òjíṣẹ́ yìí tíra ọlọ́wọ́n ọba sì ní gbogbo ẹ̀ ohun tó kọ̀ ṣẹlẹ̀ ní wípé àwọn tíra yìí wọn sí lórí ilé ayé mọ́ torí pé gbogbo tíra yìí pátápátá àwọn èèyàn ti di ti ọwọ́ bò wọ́n ti tọwọ́ bọ̀ wọ́n ti di ayédèrú wọ́n ń ṣe ohun tá a lè gbára lé mọ́ òun làwọn bí sọ̀rọ̀ máa lù ọ̀sẹ̀ láti sọ fún wa abẹ bá rí alùkìtàb tó sọ wípé tíra báyìí báyìí nǹkan kan wà nù tíra tó ń gbé dání ẹ má sọ pé rọ́ ni ẹ sì má sọ wípé òdodo ni èyí tó bá ṣe déédéé tíra ọlọ́run ọba tó ṣe déédéé ohun tí ànábì fi kọ́ wa sallallahu alaihi wasallam a máa gbà á èyí tó bá sì ti takò á mọ̀ wípé nínú kó jẹ́ nínú àwọn tí àwọn èèyàn fi kún àbí kó jẹ́ nínú tí ọlọ́run bá ti fi òfin tuntun tí ó ń ṣe òfin alukur'an òfin tí ò ní sófin míì lẹ́yìn ẹ̀mọ́ tọ́lọ́run bá ti fi parẹ́ ni kọ́lọ́run bá kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀ wàá tàlímàlà bákan náà nígbà tí wọ́n bá ti ní ìgbàgbọ́ sí gbogbo àwọn ilé wọ́n á ní ìgbàgbọ́ ànàbì yìí sí àwọn ànábì ọlọ́wọ́n ọba àwọn tọ́nà ọba rán ó pọ̀ ọ̀rọ̀ àwọn afá pọ̀ nípa òǹkà wọn ará wọn tán ni wọ́n jẹ́ one hundred and twenty four thousand a sì ráwọn tó sọ wípé òǹkà yìí ń kọ́ ọlọ́wọ́n ọba àlekè ọlá nìkan ló mọ̀ àwọn three hundred and thirteen ni wọ́n máa ń sọ fún wa wípé wọ́n jẹ́ òjíṣẹ́ nínú wọn a sì rí àwọn tí ò dín ní twenty five tọ́nà ọba àlekèọ́lá tó dárúkọ wọn nínú alukur'an ìtẹ̀síìrì ilé ìtajà parí òun náà ní ọ̀rọ̀ nípa àwọn márùn-ún tá à ń pè ní olùlà azmi mina rusul kọ́nà ọba kó bá wa kẹ́ gbogbo àwọn ànábì ọlọ́run ọba yìí a ní ìgbàgbọ́ nínú wọn pé àwọn ànábì yìí ẹni dáadáa ni wọn ẹni ọlá ni wọn ẹni iyì ni wọn wọn kì í ṣe ní àbùkù gbogbo àwọn àbùkù táwọn èèyàn fi kàn wọn gẹ́gẹ́ bí àwọn tí wọ́n máa ń sọ wípé ànábì wa náà ọmọ tí yó àní gbàgbọ́ ó bá yẹ ọwọ́ àwọn ọmọ ẹ̀ṣẹ̀ṣì náà àní gbàgbọ́ torí ń pàwọn eléyìí ìsọkúsọ ni tó ṣe wípé àwọn ẹni ire gan àtòbẹ̀ ká sọ nípa wọn kámá wàá tó sọ wípé àwọn ànábì ọlọ́wọ̀n ọba àlékè ọlá eléyìí tí àwọn yẹ̀wúdí tí wọ́n máa ń pamọ́ àwọn ànábì ọlọ́run ọba òun ni eléyìí jẹ́ àwọn ànábì yìí wọ́n rí àdánwò lóríṣiríṣi lọ́dọ̀ ọlọ́run fasọ́bàrù wọ́n sì ṣe sùúrù pẹ̀lú ọlọ́run ọba ìwò àwòkọ́ṣe tó pọ̀ tó dá òǹbẹ lára àwọn ànábì kọ́nà ọba kó bá wa kẹ́ wọn kó sì jẹ́ ká lè máa tẹ̀lé ojú ọ̀nà wọn eléyìí jẹ́ àwọn nǹkan tí a gbọ́dọ̀ gbàgbọ́ nínú àyà yìí wá nì a rí wípé àwọn òpó ìgbàgbọ́ tọ́nà ọba àdékè ọlá tó sọ ń bẹ̀ ó sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ ní ọlọ́run ìgbàgbọ́ ń pa ọjọ́ gbèǹde ọba ọlá bákan náà òní wípé ká ní ìgbàgbọ́ ká ní ìgbàgbọ́ nípa tábà wá wò nínú àyà yìí wọ́n ní ọlọ́run bò sọ̀rọ̀ nípa kádàrà wọ́n ní tẹ́ bá wo kádàrà nínú àwọn ṣe iṣẹ́ ọlọ́run ọba ni òun ni kó máa ń kádàrà bákan náà ni wípé àwọn ànábì ọlọ́run ọba iṣẹ́ tí wọ́n mú wá àti gbogbo àwọn òpó Islam ìtaba gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà ló wà lórí kádàrà náà ni so tí ọlọ́run bò bá dárúkọ ẹ̀ ara àwọn àyà míì wa kulla shay'in khalaqnahu bi qadar ọlọ́run bá sọ fún wa pé gbogbo nǹkan pátápátá lòun ọlọ́run ọba àlekè lòun dá pẹ̀lú kádàrà sẹ́bi isma rabbika la'ala alladhi khalaqa fasawwa walladhi qaddara fahada àrí pé ń bí náà ọlọ́ọ̀bá lòun lòun qaddara òun lòun ṣe tẹ̀kídìrì gbogbo nǹkan ó fi òṣùwọ̀n sí ó fi òǹkà sí ó sì fi àsìkò sí gbogbo nǹkan tí ó dá eléyìí jẹ́nu tí ọlọ́run sọ pé wànàbí yìí wà á tẹ̀ mọ́lá àlà hubbihi záwìlì kùrùbà ọlọ́run ní àwọn ẹni tá à ń sọ yìí átà àlùkùrùbà wọ́n á máa fún àwọn tí wọ́n bá súnmọ́ nínú tọ́nà bàbá fún wọn ọlọ́run sọ fún wa nínú sóràtú tàkàbọ̀n ọlọ́run ní yáyọ alẹ́dínà àmọ́nù ọlọ́run ní nínú sóràtú almunafikun ọlọ́run ní yáyọ alẹ́dínà àmọ́nù ẹ̀yin onígbàgbọ́ òdodo àǹfíkù mímọ rọ̀zàkọ̀nàkù mi kọ́bìlì àyè àti àhàdàkù mi mọ́t ọlọ́run ní ẹ máa ná nínú táwọn náà bá pèsè fún yín ṣáájú kíkú tó wá dé báyìí torí wípé kí ni tí kú bá ti dé ẹ ní ní àǹfààní láti ná owó mọ́ nígbà tẹ́ wà nílé ayé ẹ gbìyànjú láti ná owó ìsí ojú ọ̀nà ọlọ́wọ́n ọba àlékiọ́lá ká lè fà kó fi wojú ilẹ̀ khair ká náwó sí ojú ọ̀nà dáadáa nínú tí Islam tó fẹ́ fún wa ni o wáyé pé ìmúna tọ̀ àbà ẹ rí àwọn tí wọ́n tiẹ̀ ní tí wọ́n jẹ́ ń ni kódà nínú àwọn sọ̀hábà àwọn atúmọ̀ aná nínú tọ́lọ̀ ọba bá fún wọn nígbà tọ́lọ̀ ọba àdékè ọlá tó sọ àyàkálẹ̀ pé wà yìí tọ̀ ìmúna àmà pé àwọn ẹni rè wọ́n máa ná yut'imuna at'am wọ́n máa ń fún lóúnjẹ ala hubbihi pẹ̀lú pàwọn gan-an wọ́n nífẹ̀ẹ́ sóúnjẹ wọ́n ní bùkátà sí látara àfẹ́ tí wọ́n sì ní sọ́lọ́ wọn bá wọ́n máa ń fáwọn èèyàn lóúnjẹ miskin àwọn aláìní wayatiman àwọn ọmọ òrukàn wa asira àti àwọn tí wọ́n ṣẹ̀ jáde lẹ́wọ̀n innama nut'imukum liwajhillah wọ́n sì máa sọ pé à ń fún yín lóúnjẹ ìtorí tọ́lọ́ wọn bá ní o la nuridu minkum jazaa wala shukura àfẹ́ ẹ̀san lọ́dọ̀ yín àti tí mùsùlùmí bá náwó ò ní máa retí ipò fẹ́ náà torí ipò fẹ́ gbẹ̀sán bẹ̀ àbí kí wọ́n lè kí ẹ torí pé tí wọn bá kí ẹ kò ní bẹ́ẹ̀ ló jẹ́ bí wọn sọ ẹlẹ́sàn kò ní dùn ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé Islam fi kọ́ wa pé tí wọ́n bá ṣe dáadáa fún ká gbìyànjú láti ṣe dáadáa sí padà tá a bá tiẹ̀ ní nǹkan tá a fẹ́ fi ṣe dáadáa fún ká sọ pé jazakumullahu khairan mùsùlùmí máa ń jẹ́ ẹni tí máa ń mọ oore mùsùlùmí máa ń jẹ́ ẹni tí máa ń dúpẹ́ torí nípa ànábì sallallahu alayhi wa sallam ó ní man lam yashkuri nasa lam yashkuri la ẹni tí ò bá kí ń dúpẹ́ fáwọn èèyàn nígbà tán bá ṣe dáadáa sí i bọ́nà ń bá ṣe dáadáa sí kò ní dúpẹ́ o man lam yashkur li qalil la yashkur li kathir ẹni tí ò bá sì ń dúpẹ́ lórí pé wọ́n fún un ní nǹkan kékeré wọ́n fún un ní ńlá náà kò ní dúpẹ́ kọ́nà kó ṣe wá nípa àwọn ẹni ìyẹn ni ali àti ìyàwó rẹ̀ fatima radiyallahu anha ní ọjọ́ kan tí wọ́n wà gẹ́gẹ́ bí ó ṣe fẹsẹ̀ rinlẹ̀ nínú sunna wọ́n wà nulẹ̀ wọ́n gbàwẹ̀ látàárọ̀ kò sí tí wọ́n fẹ́ jẹ ìyàwó fatima wọ́n ló bá àwọn èèyàn hun aṣọ àwọn nǹkan tán fún ó fi ra fúláwà tí wọ́n fi ṣe búrẹ́dì nulẹ̀ nígbò àsìkò iftar tí wọ́n fẹ́ ṣinu èèyàn kan bá dé ó ní ẹbùn mi nítorí ìtọ́lọ́ wọn bá àlékè ọ̀la wọ́n bá sílẹ̀kùn wọn rí pálá ìní ni wọ́n sì gbé ogun tán fẹ́ jẹ wọ́n gbé fún ó jẹ́ ó wọn ọ̀rọ̀ oúnjẹ jẹ ní ọjọ́ tá à ń sọ yìí wọ́n mu omi wọ́n sì tún gbààwẹ̀ ńjọ́ kejì ó di àsìkò tí wọ́n fẹ́ túnu tí wọ́n fẹ́ ṣínu wọ́n bá tún gbé oúnjẹ sílẹ̀ ìyá ìṣiṣẹ́ ńjọ́ yìí náà ni wọ́n bá tún rówó ra nǹkan sílé wọ́n ra fúláwà wọ́n tún fi ṣe búrẹ́dì nígbà tó fẹ́ jẹun lẹ́lòmíì tún kanlẹ̀kùn ẹ̀bùnmi nítorí tọ́lọ́wọ́n ọba ọmọ òrukàn ni mí wọ́n bá tún gbóúnjẹ ìfúngbòdọ́jọ́ kẹta ẹlòmíì bá tún dé lásìkò tí wọ́n fẹ́ ṣe tọ́ọ̀rù ó ní ẹ̀bùn mi nítorí ìtọ́lọ́wọ́n ọba mo ṣẹ̀ jáde lẹ́wọ̀n mo fẹ́ rárá mi kó bẹ́ẹ̀ ni ẹ ṣàánú mi nítorí tọ́lọ́run wọ́n bá tún gbé gbogbo tán fẹ́ jẹ fún wọn lọ sádọ̀ ànábì sallallahu alaihi wasallam bá ànábì ṣe ń rí wọn ló bá káyà fún wọn áyà tọ́lọ́run bá ti sọ kalẹ̀ nítorí tiwọn pé wọ́n máa ń fún àwọn aláìní èmi àti yín lẹ́nìí báwo la ṣe ń ná nínú tọ́lọ́run bá fún wa sí kọ́lọ́n fi ṣe ìrọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run bá sọ ń bò mí pé lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun ọlọ́run lẹ́ẹ̀ lè ṣoríire o ẹ̀ sì lè rí dáadáa gbà o àyàfi tẹ́yìn náà bá ná nínú tí ẹ nífẹ̀ẹ́ sí tẹ̀ ń ná lójú ọ̀nà ọlọ́wọ́n ọba ọlọ́run sọ nípa àwọn ẹni dáadáa ó ní wàá yusiruna ala anfusihim walaw kana bihim khasasa kódà báwọn gan bá ní bùkátà sí wọn á tún máa fún àwọn ẹlòmíì nínú tí wọ́n ní bùkátà sí eléyìí jẹ́ ṣe sí àwọn àwọn ẹni ìṣáájú kọ́lọ̀ ọba kó jẹ́ kí àwa náà ká dàbí wọn o kọ́lọ̀ ọba kó má ṣe ṣàánú wa anábì sallallahu alaihi wasallam nínú hadithi alimam alibukhari yuwa muslim tí abu rira gbà wá ó ní afdọ́lù sọ́dàkọ̀ àǹtà sọ́dàkọ̀ wà àǹtà sọ̀híhùn ṣẹ̀híh ó ní tó dáa jùlọ nu sọ́dàkọ̀ òun náà ní sọ́dàkọ̀ tó ṣe nígbà tó di aláìní tí ìwọ náà ní bùkátà tó sì ní àlàáfíà eléyìí ni wípé tá a mọ lùdìrínà àsìkò yóò lálàáfíà tó lè fi ṣiṣẹ́ wàtáṣà alfakr bákan náà ò ní tí wọ́n gan jẹ díẹ̀ tó wá wà lọ́wọ́ ẹ̀ ó wá náà eléyìí jẹ́ nu tó dáa o ọlọ́run ti ní wa qama salata wa ata zaka ọlọ́run ni wọ́n tún máa ń kírun wọ́n sì máa ń yan zaka ẹ̀rí pé ìrun àti zaka ó máa ń lọ́pọ̀ náà ni o ṣùgbọ́n ó ń ṣe ní kàyéfì ó sì jọni lójú pé àwa mùsùlùmí lè ní ó tiẹ̀ pọ́nú wa àwa tá à ń mójútó ìrun ṣùgbọ́n zaka owó wa ń kọ́ ipò tí ìrun wà sí ni ibẹ̀ náà ni zaka wà fún gbogbo ẹni tó bá ti ní ó gbọ́dọ̀ nanu tó ní o ẹ jẹ́ ká gbìyànjú láti mójútó zaka wa ẹ wá rí irun tá à ń sọ yìí a máa kírun wa a máa kí bó ṣe yẹ kó a ká kí a máa kí lásìkò rẹ̀ a sì máa kí láti fijọ́ ti ànábì muhammad sallallahu alayhi wa sallam toró ní kóòmù lè sọlá kóòmù sallu kama ra'aytumuni usalli ẹ kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí tí mo kí o bàbá fẹ́ kírun wa a gbọ́dọ̀ kí bánàbì ṣe ní ká kí ká dáadáa ká sùjúdù dáadáa ká farabalẹ̀ ká páyọ̀ lọ́wọ́n ọba àlekè ọlá lórí irun wa bákan náà ni pé zakawo wa ká gbìyànjú ká rí ń pa ń yọ zakasi ni a máa túmọ̀ sí zakatu nurse òun náà ni wípé ìfọ ẹ̀mí ara ẹni mọ́ ká fọ ẹ̀mí wa mọ́ kúrò níbi ẹ̀ṣẹ̀ kúrò níbi àwọn ọ̀wà tí ò dáa ká sì máa lò láti fi ṣe dáadáa bákan náà a máa túmọ̀ sí zaka owó a máa túmọ̀ sí zaka owó ọlọ́run bá sọ fún wa wípé kọ̀dẹ̀ aflaha man zakaha wa kọ̀dẹ̀ khaba man dasaha ọlọ́run ló ti ṣoríire ẹni tó bá ṣe zaka zaka bí òun náà ní zaka ẹ̀mí tó fọ ẹ̀mí rẹ̀ mọ́ ó sì ti ṣorí ibú ẹni tó bá ba ẹ̀mí tiẹ̀ jẹ́ ọlọ́run bá sì sọ fún wa ń bomi pé kọ́dẹ̀ aflaha man tazakka wa zakara isma rabbihi fasola ìyẹn ni zaka owó àbóúnjẹ ọlọ́run ló ti ṣoríire ẹni tó bá ṣe zaka ìyẹn ni zakatul fitir. wa zakara isma rabbihi ó sì rántí ọlọ́run ọba rẹ̀ pẹ̀lú pé kó máa ṣe subhanallah àwọn gbólóhùn tá a máa ń wí nígbà tá a bá ń lọ sí ẹ̀yìn ìdíyẹn bákan náà ni pé ó tún kírun zakatul fitir lọ́lọ́run bá ń sọ ń bíi Ele jẹ́ nínú àwọn nǹkan tó fi ṣe pàtàkì pa gbọ́dọ̀ gbìyànjú láti rí pé àyàn zaka owó wa ọlọ́run sọ wípé wàwáìlò lil mushriki nínú suratu fusilat ọlọ́run ní àyégbé ọlọ́run bá kó máa bá wọn mùṣìríkì àwọn tó ń ṣẹbọ sọ́lọ́run alẹ́dínà láàyò tún na zakata àwọn tí wọn kì í yan zaka owó wọn ó túmọ̀ sí pé látara ìmáa yan zaka èèyàn lè padà di kèfèrí kọ́lọ́run bá kó làwọn mẹ́rin ọlọ́run tún sọ wípé wàlmùfúnà bí àhàdíhìm ìdà àhádù àwọn tó jẹ́ pé wọ́n sì máa ń pé àdéhùn wọn nígbà tí wọ́n bá ṣe àdéhùn gẹ́gẹ́ bọ́lọ́run ṣe sọ pé alẹ́dínà yòófúnà bí àhàdìlá àwọn tó máa ń pé àdéhùn tí wọ́n bá ṣe pẹ̀lú ọlọ́run wà láyà ń kò dóná lèmísàk wọn sì kì í jàǹbá àdéhùn tí wọ́n bá ní eléyìí àwọn tí wọ́n bá jẹ́ mùnáfìkì ẹ rí i pé nù ṣe sí tiwọn òun ni pé wọ́n máa ń jàǹbá ohun tọ́nà bàbá fi sí wọn lọ́dọ̀ gẹ́gẹ́ bá nàbí ṣe sọ wípé ayatul munafik talata àmì tẹ́ fi dá munafik mọ̀ mẹ́ta ni o ó ní ìlà haddatha kadaba gbogbo ìgbà tó bá sọ̀rọ̀ ẹ pé irọ́ ló pa tó bá ní ẹ káàárọ̀ ẹ sáré lọ wò ta ó ṣeéṣe kí ilẹ̀ ti ṣú wáyídà wàhádà akhlafa tó bá ṣàdéhùn àjàmbá rẹ̀ wáyídà túmínà khana bẹ́ẹ̀ bá fi nǹkan pamọ́ sí i lọ́dọ̀ àjàmbẹ́ náà ni o nínú mi ó sọ wípé wàyídà fàjà khasama tó bá ń jà àfàkẹ́kọ̀ọ́rì eléyìí jẹ́nu ìṣesí àwọn mùnàfìkì tá a gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé àmójútó ànábì sọ fún wa ó ní làdínà lè máa là áhdàlà ó lẹ́ni tí ò bá ti ní àdéhùn orí irú ẹni bẹ́ẹ̀ kò lẹ́sìn kọ́nà máa ṣe fi ẹ̀sìn kẹwàá o wàlà ìmánà lè máa lá àmánà tààlà ẹni tí ò bá sì ti ní àmọ́ tí ò ní àfọkàntán irú ẹni bẹ́ẹ̀ ànábì ní kò ní mọ́ ni sallallahu alaihi ọlọ́ni wa sabirina fil ba'sa'i wad darra'i wa hinal ba's ọlọ́ọ̀ba ó ń sọ fún wa nípa wípé àwọn ẹni tá à ń sọ yìí ní ìgbà asọ̀bìrínà fìlìbàṣà ìgbà tí ara bá ní wọn nígbà tí wọ́n bá wà ní àsìkò wípé kò sí nǹkan kan tí ò sí nǹkan kan àbí ńgbà tí ìyẹn ní alibasa nígbà tí wọ́n bá wà ní ipò alifakir ipò aláìní bákan náà tí wọ́n wà ní ipò ẹni tó ń ṣàìsàn àwọn ẹni wọn a máa ṣe sùúrù wá dọ́rọ̀ nígbà tí wọ́n bá tún wà ní ipò ìnira bóyá ara wọn ò yá ni wàhíìnà lè bá àbí ńgbà tí wọ́n bá wà ní ojú ogun àwọn ẹni wọn a máa ṣe sùúrù wọn a máa ṣe sùúrù ọlọ́run bá máa dán wa wò pẹ̀lú àìlera ọlọ́run a máa dán wa wò pẹ̀lú ìpayà ọlọ́run a máa dán wa wò pẹ̀lú ebi ó dọwọ́ wa kí a máa ṣe sùúrù gẹ́gẹ́ bọ́ náà ọba àlekè ọlá bó ṣe sọ fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àyè wípé òun ọlọ́run ọba máa dán wa wò wàhálà nábìlú wa nákòǹbì ṣe èmi ọlọ́run ní àmà dọ̀yìn wò pẹ̀lú kíni pẹ̀lú oríṣiríṣi nǹkan nínú ẹ̀ ní ìpayà bíṣẹ́ minal khawf wàlíjọ́ nínú ẹ̀ ní ebi wanaksin minal amuwali wal anfus nínú ẹ̀ ní àdínkù nínú dúkìá àdínkù nínú ẹ̀ ní wasamarot àdínkù nínú èso wàbáṣiri sọ̀bìrín ọlọ́run ní ẹ bá ń fún ní ròdùnú àwọn oníṣòro alẹ́dínà ìdá asọ̀bátìhùn musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un àwọn ẹni tó ṣe wípé tàdánwò kan bá dé ohun tí wọ́n máa sọ náà ní fọ́dọ̀ náà láti wá ọ̀dọ̀ ẹ̀ náà ni a máa padà sí eléyìí jẹ́nu tí ọlọ́ọ̀bá fi yé wa ìmá ṣe sùúrù ṣe pàtàkì anábì sallallahu alaihi wasallam ó ní ajaba amrul mu'min inna amrahu kullahu lahu khair ó ní ọ̀rọ̀ onígbàgbọ́ òdodo ìyanilẹ́nu ni torí pé gbogbo tó bá ṣẹlẹ̀ sí òun náà ni máa ń jẹ́ dáadáa ọjọ́ tí dáadáa bá dé a ṣe sùúrù eléyìí dáa fún ọjọ́ tí aburú bá sì dé a ṣe sùúrù eléyìí náà ńkọ́ òrè ló ń bẹ fún kọ́lọ́ máa ṣe ṣòro fún ẹnì kọ̀ọ̀kan wa. wọ́n tún ní wasabirina fil ba'sahi wad-dharra'i wa hina al-ba's ulaika alladhina sadaqu ọlọ́run ní àwọn ẹni àwọn lẹni tó àwọn ẹni tí ọba gba irú ròyìn gbogbo ròyìn tá a ti sọ yìí àwọn tí wọ́n ní imani àwọn ẹni tí wọ́n ń ṣe islam àwọn tó jẹ́ pé wọ́n wò wá dáadáa àwọn lẹni tó ṣe kíni o àwọn ẹlẹni tó ṣe wọ́n ṣe sídìk pẹ̀lú ọlọ́run ọba wọn wọ́n ṣe òdodo pẹ̀lú ìwà wọn àwọn ni ẹni tí ọlọ́run ọba àlékè ọlá ó ní wa ulaika humul muttaqun ọlọ́run láwọn tí wọ́n bá ní gbogbo nǹkan yìí òun ni àwọn tí wọ́n páyọ̀ ọlọ́run a sì rí wípé nínú àwọn wàásí wa tó ti kọjá atakuwa òun náà ní pé ìpáyọ̀ ọlọ́run ọba fi'lul ma'mur òun ni pé ká máa ṣe tọ́nà bá bá pàṣẹ wàtẹ́rìkù almanhi àti pé ká pàtì ká gbójú sílẹ̀ òun tọ́nà bá bá kọ àwọn tí a wá ń sọ nínú àyà yìí ẹ̀rí pé gbogbo ń tọ́ ń ṣe lọ́nà ọba sọ ọlọ́ọ̀ba ni wọ́n ń kírun ọlọ́run ni wọ́n ń ṣe zaka ọlọ́run ni wọ́n ń ṣiṣẹ́ olóore bákan náà wọ́n ní ìwà dáadáa àwọn nǹkan tó jẹ́ ìwà burúkú sì ni wọ́n ń jìnà sí látara pé wọ́n ń ṣe dáadáa yìí òun ló sọ wọ́n di ẹni tó payọ̀ náà wọn bá yá jamaa àwa tí à ń gbọ́ wa alebèrò huwa iman tábà léèyàn ṣe dáadáa òun náà ní kéèyàn gbàgbọ́ o bí arkani hikullihi pẹ̀lú kágbá òpó gbàgbọ́gbọ́ ìgbà mi àmà rí àwọn èèyàn máa sọ pé ah ìyá alágbájá ìwà ẹ̀ gan o ìwẹ̀ da gan ìwẹ̀ da sáwọn èèyàn ṣùgbọ́n wá rí pé ẹni yóò ṣe mùsùlùmí ẹni yóò ní mọ́nì à ìwẹ̀ ò da o torí béèyàn bá fẹ́ níwà tó da ẹni tó yẹ kéèyàn kọ́kọ́ fi ìwà yìí kó fi bá lò òun ni ọlọ́run ọba ọba tó dá wa òun ló yẹ ká fi hàn ó yẹ ká fi hàn ọlọ́run ọba pé wà wá da òun náà ni wípé ká níwà tó da pẹ̀lú ọlọ́run ọba wa tá a bá fẹ́ bọ́ ọlọ́run ọba wa sọ̀rọ̀ ká sọ̀rọ̀ tó da sí ọ̀rọ̀ tó sì dá téèyàn sọ sọ́lọ́run òun náà ni ká máa ka alukur'an torí pé ànábì sallallahu alaihi wasallam ó ti sọ fún wa wípé alukur'an tẹ̀rí yẹn hábùlù ni okùn ni tarafuhu biyadillah wa tarafuhu biyaidikum apá kan níbi okùn wà lọ́wọ́ ọlọ́run apá kejì wà lọ́wọ́ ẹ̀yin tẹ́ bá ti ń kà ẹ ti so mọ́ lọ́wọ́ ọba nìyẹn ìmá ka alukur'an ìwà dáadáa ní sọ́lọ́wọ́ ọba ìmá ṣe subhanallah walhamdulillah wàláhìlá ìlàlá ọ̀làhàkùbár ìwà dáadáa ní sọ́lọ́wọ́ torí pé ta bá ti ń sọrú eléyìí à ń sọ nǹkan tó dá ń pa ọlọ́run ọba nìyẹn a dẹ̀ ń fọ ọba mọ́ kúrò níbi àwọn ẹ̀gbin táwọn èèyàn fi tì sọ́dọ̀ ọlọ́run ọba àlékè wàkọ́lù tahọ́dà rahman wàládà nínú káwọn èèyàn máa sọ pé ọlọ́run ọba ń bímọ ọlọ́run ọba bímọ gbogbo wa náà la fi ń gbọ́ eléyìí ìwà máa sọ subhanallah nígbà tá a bá ti ń gbọ́ táwọn èèyàn ń pe jésù ní ọmọ gbogbo táwọn ti ń pe jésù lọ́lọ́run gbogbo táwọn pe nǹkan míì tó yàtọ̀ sọ́nà ọba tó ń pe lọ́lọ́run ó gbọ́dọ̀ a máa bà wá nú amma yushirikun so ká sọ pa ní dáadáa òun náà ni ká gbàgbọ́ wal birru ibadatullahi wahdah wal ibadatu ma yuhibbuhu Allahu wa yarda ó ń tà ń pè ní dáadáa òun náà ni ká máa sin Ọlọ́run ọba nìkan o ìwà ma sin Ọlọ́run ọba nìkan òun náà ni tí à ń pè ní ìbáadà huwa ma yuhibbuhu Allahu wa yarda gbogbo ń náà ọba bá ti yọnu sí tí Ọlọ́run ọba àlékiọlá tó sì nífẹ̀ẹ́ sí òun náà ní ìbáadà bóyá ọ̀rọ̀ ẹnu ni àbí ṣe sí ni gbogbo tọ́nà bá bá ti nífẹ̀ẹ́ sí pátápátá ìjọsìn ni. nítorí sọláàt gẹ́gẹ́ bí irun kíkí ìmá yan zaka ìmá gbàwẹ̀ àti ìmá níwà dáadáa ká páyọ ọlọ́wọ́n ba ká ní kọ́ṣíyà ká máa bẹ̀rù ọlọ́wọ́n ba ká ní tàwákùl ká máa gbára lọ́lọ́wọ́n ba ká máa ṣẹ́rí padà sọ́dọ̀ ẹ̀ ká máa ṣe táwọ́bà kúrò ní gbogbo ẹ̀ṣẹ̀ eléyìí ó jẹ́ nínú àwọn nǹkan dáadáa alibiru husnul khuluq ẹ̀rí ń tà ń pè ń dáadáa òun náà ní ìwà rere o gẹ́gẹ́ bá ànábì ṣe sọ lókè lẹ́ẹ̀kan wípé albiru husnul khuluq ohun tá à ń pè ní dáadáa ni ìwà rere o wal ismu ìdákejì ìwà rere òun náà ni ìwà ẹ̀ṣẹ̀ òun náà ni màhákà fi sọ́dẹ̀ríkà òun ni tí máa ń ṣe ròyìnrò inú ọkàn rẹ wákàrí ìtànyà tọ́lẹ̀ alayhi nas bó o bá sì ń ṣe lọ́wọ́ òun fẹ́ káwọn èèyàn bẹ́ẹ̀ ń bí ẹ̀ eléyìí ni ìwà burúkú o wàlúwàfà ẹ wá rí anabi sallallahu alaihi wasallam ó sọ fún wa oríṣiríṣi àwọn ìwà rere mina sidik nínú ẹ̀ ní ká máa sòdodo gẹ́gẹ́ bó ṣe sọ fún wa pé aleikum bi sidik ó dọwọ́ yín ò ìmá sòdodo wa inna sidika yahadi lalibir torí ń pè ìmá sòdodo ó máa ń sọ ní dẹ́ni ire ni o wa inna libirra yahadi ilalijanna ìwà máa sọ ìmá jẹ́ni ire a máa ṣe sábàbí ká wà lùjọ́nà o ó ní wa inna rajula la yasdiku hatta yuktaba inda Allahi siddiqa ẹ̀rí ọmọ ẹ̀dẹ́ ènìyàn á tẹpẹlẹ mọ́dodo ní sísọ débi pé wọ́n wá kọ́ kalẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba pẹ́ni ó ní wà ìyákun wà lìkádìb ó dọwọ́ yín o ìmà parọ́ ẹ jìnnà sí irọ́ pípa o torí ń pọ́nmọ̀ ẹ̀dín ìyá máa parọ́ a wá sọ irọ́ di ṣe sí a sọ di aṣọ tó ń wọ̀ débi pé wọ́n wá sọ di onírọ́ níwájú ọlọ́wọ́n ọba àlekí ọlá kọ́lọ̀ ọba kó má ṣe ẹnì kankan wa ní onírọ́ bákan náà nínú ìwà tánà bí fi kọ́ wa aláàmánàtù ìmá ní ìfọkàntán la ìmánà lè máa la àmánàtàlà ó sì sọ fún wa pé tí ò bá ní àfọkàntán yìí ó ní kò ń ṣe mùmínì wàl ahd bákan náà ni wípé ká máa pé àdéhùn torí ń pọ́ sọ fún wa náà wípé láàdà ládìrán lè mọ̀ láàdà là ẹni tí ò bá ti ní ìmá pé àdéhùn irú ẹni báyìí ò lẹ́sìn o wá bẹ̀rù lù wàlìdè ìmá ṣe dáadáa sí àwọn òbí wa méjèèjì gẹ́gẹ́ bọ́lá ń ṣe sọ wípé wà kọ́dọ̀ rabbuka alla ta'budu illa iya ọlọ́run ọba àlékè ọlá ó ti ṣe lófin fún yín o ó ti ṣe lófin fún ẹ pé kó o máa ṣe dáadáa sọ́lọ́run ọba pé kó o sin ọlọ́run ọba nìkan ṣoṣo kó o sì máa ṣe dáadáa sáwọn òbí méjèèjì bákan náà sílàtù rahim ìmá so okùn ẹbí pọ̀ nínú tí ọlọ́run ọba àlékiọlá tó ṣe ní òfin fún wa ni tó sì jẹ́ dáadáa tá a gbọ́dọ̀ fi bá ọlọ́run ọba lò tá a sì gbọ́dọ̀ fi bá àwọn èèyàn lò eléyìí jẹ́ ṣókí nínú ìtumọ̀ aya Quran chapter two verse one hundred and seventy seven tọ́lọ́run ọba ti ń sọ fún wa wípé laisa al-birra an tuwallu wujuhakum قبل المشرق والمغرب ولكن لبر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وقام الصلاة وآتى الزكاة والمفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون تبوا آيَيْ gbogbo tó ń jẹ́ islam òun náà ni àyà ìfi kó sínú àyà yìí ń sọ fún wa namuzaj minal iman àwọn nǹkan tó ń jẹ́ imani tánàbì sọ fún wa nínú hadith jibiril bóun náà ni kò gbọ́ lọ́n gbọ́ kò gba lùkìámọ̀ gbọ́ kò gba màláìkà gbọ́ kò gba tíra gbọ́ kò gba kádàrà gbọ́ kò sì gbà náà bì gbọ́ eléyìí náà ni ohun tí àyà kọ́kọ́ pé wàlàkínà lè bí ramon amọ̀nà bìlà tábàtú àwọn ẹgbẹ́ kejì ó ń sọ fún wa nípa zaka àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn náà ni wípé àwọn tó jẹ́ arkanu dín bákan náà nípa alihsan tá a bá wo àwọn àyà yìí náà ohun tó fi ń rinlẹ̀ fún wa náà ni wípé ká sin ọlọ́run ọba àlékè ọlá bó ṣe yẹ ká sin ọlọ́run ọba gẹ́gẹ́ bí n pé à ń rí ọlọ́run ọba kódà bó tiẹ̀ jẹ́ pé à ń rí ọlọ́run ká lọ mọ̀ pé ọlọ́run ọba ń rí wa o kọ́lọ́run ọba kó fi wá ṣe kòńgẹ́ dáadáa tẹ̀fsíìrì eléyìí tí a ṣe léyìn ní ṣókí kọ́lọ́run ọba kó má ṣe ní àṣemọ́ fún ẹnìkọ̀ọ̀kan wa èmi tí mò ń sọ àti àwa tá à ń gbọ́ kọ́lọ́run ọba kó dẹ̀mí wá sí i kó sì fi àwẹ̀ ramadan kó fi ṣe sábàbí dada fún ẹnì kọ̀ọ̀kan wa kó yọ́nú sí wa kó tó pa wa kó sì ṣe wa ní ọmọ àlùjọ náà ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك